ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé dídàgbà bíi ọmọdé a ó kà látinú ìwé johannu orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹrìndínlógún tó wí pé kì í ṣe ẹ̀yin lé ó yàn mí ṣùgbọ́n èmi lé ó yàn yín mo sì fi yín sípò kí ẹ̀yin kí ó lè lọ kí ẹ sì so èso àti kí èso yín lè dúró kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ baba lé orúkọ mi kí ó lè fi fún yín. mo yín ṣe àkíyèsí wípé ọ̀nà tí Kẹ́mi fi máa ń rí èsì sí àwọn àdúrà rẹ̀ ó jẹ́ ohun tí ènìyàn gbọ́dọ̀ fiyèsí. Bí àpẹẹrẹ, ọjọ́ kan wà tí wọ́n jọ ń lọ sí ìrìnàjò kan. Òjò kan sì fẹ́ bẹ̀rẹ̀ eléyìí tí ó lè da ìpàdé tí wọ́n ń lọ fún rú. Moyin bẹ̀rẹ̀ sí ní gba nínú ọkàn rẹ̀. Lẹ́yìn tí ó ti gbàdúrà nínú ọkàn rẹ̀ fún ìgbà pípẹ́ òjò yìí bẹ̀rẹ̀ sí ní rọ̀ bí ó ṣe pe kẹ́mi pé kí kẹ́mi darapọ̀ mọ́ òun nínú àdúrà nítorí òjò náà nígbà tí kẹ́mi sì ń gbàdúrà lọ́wọ́ òjò tí ó tilẹ̀ pọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní dínkù ó sì padà mú ọwọ́ dúró ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ ni ó wà tí kẹ́mi gba àdúrà tí ó sì rí èsì rẹ̀ ní kíákíá láti ọ̀dọ̀ ọlọ́run èyí sì jẹ́ kí ó jẹ́ ohun tí mo yín bẹ̀rẹ̀ sí ní ronú lé lórí ó ń bi ara rẹ̀ léèrè ǹjẹ́ eléyìí túmọ̀ sí wípé ọlọ́run fẹ́ràn kẹ́mi ju ohun ti kara rẹ̀ lọ ó lọ sínú àdúrà fún àwọn ọjọ́ bíi mélòó kan láti wá ojú ọlọ́run lórí ọ̀ràn náà ìdí tí ọlọ́run ò fi tètè ń gbọ́ àdúrà rẹ̀ tàbí dáhùn àdúrà tirẹ̀ bíi ti kẹ́mi ìgbà yìí ni ọlọ́run fi hàn pé kẹ́mi jẹ́ kìrìsìtẹ́nì tó ń so èso ju òun ti kára rẹ̀ lọ pé ìdí ni eléyìí tí ó fi dàbí ẹni wípé ọlọ́run a máa tẹ́tí sí ọ̀rọ̀ kẹ́mi a lè rí nínú àyọkà wa lónìí pé nígbà tí a bá ń so èso a lè bí ọlọ́run ní ohunkóhun kí a sì rí èsì gbà ní kíákíá láti ọ̀dọ̀ bàbá ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ni wọ́n ní ìgbé ayé àdúrà eléyìí tí kò ní èso nítorí wípé àwọn agbọn ayé wọn yòókù jẹ́ aláìléso níwájú ọlọ́run onígbàgbọ́ tó ń so èso ó jẹ́ eléyìí tí ayé àti ìhùwàsí rẹ̀ ń fi èso ẹ̀mí ọlọ́run hàn bákan náà ni ó jẹ́ ẹni tí ó ń jèrè ọkàn fún ìjọba ọlọ́run ó jẹ́ ìránṣẹ́ tí ó ń jèrè fún olúwa rẹ̀ ẹni tí ó ń lo gbogbo ohun ìní rẹ̀ àti ẹ̀bùn rẹ̀ fún ìtẹ̀síwájú ìjọba ọlọ́run lórílẹ̀ ayé yìí ẹ máa lọ sínú ayé lónìí kẹ máa rántí wípé nígbà tí gbogbo rẹ̀ bá dópin ní ayé yìí a ó fún wa ní èrè gẹ́gẹ́ bí èso wa ẹ lè ka ìwé ìfihàn orí ìkejìlélógún ẹsẹ̀ ìkejìlá ìwé matthew orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n àti ìwé róòmù orí kejì ẹsẹ̀ ìkẹfà àdúrà béèrè lọ́wọ́ ọlọ́run pé kí ó ràn ọ́ lọ́wọ́ láti lè máa so èso sí i àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa lónìí ní ìwòyí ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a kà látinú ìwé jòhánù orí ìkẹrìndínlógún dé ìkejìdínlógún ẹ máa bá wa kà lọ. johanu orí kẹrìndínlógún. mo sọ gbogbo nǹkan yìí fún yín kí ìgbàgbọ́ yín má bàa yẹ̀ wọn yóò lé yín jáde kúrò nínú ilé ìpàdé wọn èyí nìkan kọ́ àkókò ń bọ̀ tí ó jẹ́ pé ẹni tí ó bá ṣe ikú pa yín yóò rò pé òun ń ṣe iṣẹ́ ìsìn sí ọlọ́run ni wọn yóò ṣe nǹkan wọ̀nyí nítorí wọn kò mọ baba. wọn kò sì mọ̀ mí ṣùgbọ́n mo ti sọ gbogbo nǹkan wọ̀nyí fún yín kí ẹ lè rántí pé mo ti sọ fún yín tẹ́lẹ̀ nígbà tí ó bá yá tí wọ́n bá ń ṣe é sí yín n kò sọ àwọn nǹkan wọ̀nyí fún yín láti ìbẹ̀rẹ̀ nítorí mo wà lọ́dọ̀ yín ṣùgbọ́n ní ìsinsìnyí mo ń lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi níṣẹ́ ẹnì kankan nínú yín kò wí pé níbo ni òun lọ ṣùgbọ́n ìbànújẹ́ kún ọkàn yín nítorí mo ti sọ nǹkan wọ̀nyí fún yín síbẹ̀ òtítọ́ ni mo sọ fún yín mo sọ fún yín pé kí n lọ nítorí bí n kò bá lọ alátìlẹ́yìn tí mo wí kò ní wá sọ́dọ̀ yín ṣùgbọ́n bí mo bá lọ wọn ò rán ọ sí yín nígbà tí ó bá dé yóò fi hàn aráyé pé wọ́n ti ṣìnà nínú èrò wọn nípa ẹ̀ṣẹ̀ àti nípa òdodo àti nípa ìdájọ́ Ọlọ́run wọ́n ti ṣìnà nínú èrò wọn nípa ẹ̀ṣẹ̀ nítorí pé wọn kò gbà mí gbọ́ wọ́n ṣìnà ní ti òdodo nítorí mo ń lọ sọ́dọ̀ bàbá ẹ kò sì ní rí mi mọ́ wọ́n ṣìnà ní ti ìdájọ́ nítorí pé ọlọ́run ti dá aláṣẹ ayé yìí lẹ́bi ọ̀rọ̀ tí mo tún fẹ́ bá yín sọ pọ̀ ṣùgbọ́n ọkàn yín kò lè gbà á ní àkókò yìí ṣùgbọ́n nígbà tí ẹ̀mí òtítọ́ tí mo wí bá dé yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo nítorí kò ní sọ ọ̀rọ̀ ti ara rẹ̀ gbogbo ohun tí ó bá gbọ́ ni yóò sọ yóò sọ àwọn ohun tí yóò ṣẹlẹ̀ fún yín yóò fi ògo mi hàn nítorí láti ọ̀dọ̀ mi ni yóò ti gba àwọn ohun tí yóò sọ fún yín tèmi ni ohun gbogbo tí bàbá ní ìdí nìyí tí mo ṣe sọ pé ohun tí ó bá gbà láti ọ̀dọ̀ mi ni yóò sọ fún yín láìpẹ́ ẹ kò ní rí mi mọ́ lẹ́yìn náà láìpẹ́ ẹ ò sì tún rí mi. àwọn kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í sọ láàrin ara wọn pé. kí ni ìtumọ̀ ohun tí ó wí fún wa yìí láìpẹ́ ẹ kò ní rí mi mọ́ lẹ́yìn náà láìpẹ́ ẹ ó sì tún rí mi kí tún ni ìtumọ̀ nítorí mò ń lọ sọ́dọ̀ bàbá. wọ́n tún ń sọ pé. kí ni ìtumọ̀ láìpẹ́ tí ò ń wí yìí ohun tí ò ń sọ kò yé wa. jésù mọ̀ pé wọ́n ń fẹ́ bi òun léèrè ọ̀rọ̀ yìí ó wá wí fún wọn pé. nítorí èyí ni ẹ ṣe ń bá ara yín jiyàn nítorí mo sọ pé láìpẹ́ ẹ kò ní rí mi mọ́ àti pé lẹ́yìn náà láìpẹ́ ẹ ò tún rí mi mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹ ò sunkún ẹ ò sọ̀fọ̀, ṣùgbọ́n inú aráyé yóò dùn ẹ ò dààmú ṣùgbọ́n ìdààmú yín yóò di ayọ̀ nígbà tí aboyún bá ń rọbí ó gbọ́dọ̀ jẹ́ ìrora nítorí àkókò ìkúnlẹ̀ rẹ̀ tó ṣùgbọ́n nígbà tí ó bá bímọ tán kò ní rántí gbogbo ìrora rẹ̀ mọ́ nítorí ayọ̀ pé ó bí ọmọ kan sínú ayé bákan náà ni yín bàjẹ́ ní ìsinsìnyí ṣùgbọ́n wọn ò tún rí yín inú yín yóò wá dùn ẹnikẹ́ni kò ní lè mú ayọ̀ yín kúrò lọ́kàn yín ní ọjọ́ náà ẹ kò ní bi mí léèrè ohunkóhun mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ohunkóhun tí ẹ bá béèrè lọ́dọ̀ bàbá ní orúkọ mi yóò fún yín ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi títí di ìsinsìnyí ẹ béèrè ẹ ó sì rí gbà kí ẹ lè ní ayọ̀ lẹ́kùnrẹ́rẹ́ bí òwe bí òwe ni mo ti ń sọ àwọn nǹkan yìí fún yín ṣùgbọ́n àkókò ń bọ̀ nígbà tí n kò ní fi òwe bá yín sọ̀rọ̀ mọ́ kedere ni ó máa sọ̀rọ̀ nípa baba fún yín nígbà náà ní ọjọ́ náà ẹ ó béèrè nǹkan ní orúkọ mi n kò ní wí fún yín pé èmi yóò bá yín bẹ̀ baba nítorí baba fúnra rẹ̀ fẹ́ràn yín nítorí pé ẹ̀yin náà fẹ́ràn mi ẹ ti gbàgbọ́ pé láti ọ̀dọ̀ Ọlọ́run ni mo ti wá mo wá láti ọ̀dọ̀ baba mo jáde wá sínú ayé n ó tún fi ayé sílẹ̀ láti lọ sọ́dọ̀ baba. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ pé. kedere ni ò ń sọ̀rọ̀ nísinsìnyí o kò sọ̀rọ̀ lówe lówe mọ́ àwa mọ̀ wàyí pé o mọ ohun gbogbo kò ṣẹ̀ṣẹ̀ di ìgbà tí ènìyàn bá bí ọ kí o tó dáhùn ọ̀rọ̀ nítorí náà a gbàgbọ́ pé láti ọ̀dọ̀ ọlọ́run ni o ti wá. jésù dá wọn lóhùn pé. ẹ wá gbàgbọ́ ní ìsinsìnyí àkókò ń bọ̀ ó tilẹ̀ ti dé nígbà tí ẹ ó túká tí olúkúlùkù yín yóò lọ sí ilé rẹ̀ tí ẹ ó fi èmi nìkan sílẹ̀ ṣùgbọ́n kò ní jẹ́ èmi nìkan nítorí bàbá wà pẹ̀lú mi mo ti sọ nǹkan wọ̀nyí fún yín kí ẹ lè ní àlàáfíà nípa wíwà nínú mi ẹ ó ní ìpọ́njú nínú ayé ṣùgbọ́n ẹ ṣe ara gírí mo ti ṣẹ́gun ayé. Jòhánù orí kẹtàdínlógún lẹ́yìn tí jésù ti sọ ọ̀rọ̀ wọ̀nyí tán ó gbé ojú sókè ọ̀run ó ní. bàbá àkókò náà dé jẹ́ kí ògo rẹ hàn lára ọmọ kí ògo ọmọ náà lè hàn lára rẹ gẹ́gẹ́ bí o ti fún un ní àṣẹ lórí ẹ̀dá gbogbo pé kí o lè fi ìyà ìnípẹ̀kun fún gbogbo ẹni tí o ti fún un ìyà ìnípẹ̀kun náà ni pé kí wọ́n mọ̀ ọ́ ìwọ ọlọ́run tòótọ́ kan ṣoṣo kí wọ́n sì mọ Jésù Kristi ẹni tí o rán níṣẹ́ èmi ti fi ògo fún ọ nínú ayé mo ti parí iṣẹ́ tí o fún mi ṣe ní ìsinsìnyí bàbá jẹ́ kí ògo rẹ hàn lára mi àní kí irú ògo tí mo ti ní pẹ̀lú rẹ kí a tó dá ayé tún hàn lára mi mo ti fi orúkọ rẹ hàn àwọn ènìyàn tí o fún mi nínú ayé tìrẹ ni wọ́n ìwọ ni o wá fi wọ́n fún mi wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́ ní ìsinsìnyí ó ti yé wọn pé láti ọ̀dọ̀ rẹ ni ohun gbogbo tí o fún mi ti wá nítorí àwọn ọ̀rọ̀ tí o fún mi ni mo ti fún wọn wọ́n ti gba àwọn ọ̀rọ̀ náà ó ti wá yé wọn pé nítòótọ́ láti ọ̀dọ̀ rẹ ni mo ti wá wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni o rán mi níṣẹ́ àwọn ni mo ń gbàdúrà fún n kò gbàdúrà fún aráyé ṣùgbọ́n mò ń gbàdúrà fún àwọn tí o ti fún mi nítorí tìrẹ ni wọ́n ohun gbogbo tí mo ní tìrẹ ni ohun gbogbo tí ìwọ náà sì ní tèmi ni wọ́n ti jẹ́ kí ògo mi yọ èmi kò ní sí nínú ayé mọ́ ṣùgbọ́n àwọn wà nínú ayé èmi ń bọ̀ wá sọ́dọ̀ rẹ bàbá mímọ́ fi agbára orúkọ rẹ pa àwọn tí o ti fún mi mọ́ kí wọ́n lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí àwa náà ti jẹ́ ọ̀kan nígbà tí mo wà lọ́dọ̀ wọn mo fi agbára orúkọ rẹ pa àwọn tí o ti fún mi mọ́ mo pa wọ́n mọ́ ọ̀kan nínú wọn kò ṣègbé àfi ọmọ ègbé kí ìwé mímọ́ lè ṣẹ ṣùgbọ́n ní ìsinsìnyí mò ń bọ̀ wá sọ́dọ̀ rẹ mo ń sọ ọ̀rọ̀ wọ̀nyí nínú ayé kí wọ́n lè ní ayọ̀ mi lẹ́kùnrẹ́rẹ́ nínú ọkàn wọn mo ti fi ọ̀rọ̀ rẹ fún wọn ayé kórìíra wọn nítorí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi náà kì í ti ṣe ti ayé n kò bẹ̀bẹ̀ pé kí o mú wọn kúrò nínú ayé ẹ̀bẹ̀ mi ni pé kí o pa wọ́n mọ́ kúrò lọ́wọ́ èṣù wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé fi òtítọ́ yà wọ́n sí mímọ́ fún ara rẹ òtítọ́ ni ọ̀rọ̀ rẹ gẹ́gẹ́ bí o ti rán mi sí ayé bẹ́ẹ̀ ni mo rán wọn lọ sínú ayé nítorí tiwọn ni mo ṣe ya ara mi sí mímọ́ kí àwọn fúnra wọn lè di mímọ́ nínú òtítọ́ n kò gbàdúrà fún àwọn wọ̀nyí nìkan ṣùgbọ́n mo tún gbàdúrà fún àwọn tí yóò gbà mí gbọ́ nípa ọ̀rọ̀ wọn pé kí gbogbo wọn lè jẹ́ ọ̀kan mo gbàdúrà pé gẹ́gẹ́ bí ìwọ bàbá ti wà nínú mi tí èmi náà sì wà nínú rẹ kí àwọn náà lè wà nínú wa kí ayé lè gbàgbọ́ pé ìwọ ni o rán mi níṣẹ́ ògo tí o fi fún mi ni mo fi fún wọn kí wọ́n lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí àwa náà ti jẹ́ ọ̀kan èmi nínú wọn àti ìwọ nínú mi kí wọ́n lè jẹ́ ọ̀kan ṣoṣo kí ayé lè mọ̀ pé ìwọ ni ó rán mi níṣẹ́ àti pé o fẹ́ràn wọn gẹ́gẹ́ bí o ti fẹ́ràn mi. bàbá mo fẹ́ kí àwọn tí ó fi fún mi wà pẹ̀lú mi níbi tí èmi gan bá wà wọ́n lè máa wo ògo tí ó ti fún mi nítorí o ti fẹ́ràn mi kí a tó fi ìpele ayé sọlẹ̀ bàbá mímọ́ ayé kò mọ̀ ọ́ ṣùgbọ́n èmi mọ̀ ọ́ ó ti yé àwọn wọ̀nyí pé ìwọ ni ó rán mi níṣẹ́ ó ti mú kí orúkọ rẹ hàn sí wọn wọn ó sì tún fi hàn kí ìfẹ́ tí ó fẹ́ mi lè wà nínú wọn kí èmi náà sì wà nínú wọn ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244